يحيي ويميت بيده الملك وهو على كل شيء قدير يقبل منه فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله nínú ayọ̀ karùn-ún leyin àbí ẹlẹ́ẹ̀karùnlélọ́gọ́rùn àti ẹlẹ́ẹ̀karùnlélọ́gbọ̀n. ọlọ́run bá ń ṣe àlàyé fún wa irú àṣẹ ìjọ ìpàdé wa Muhammad sallallahu alaihi wa sallam kí àṣẹ ìṣe ní jẹ́ ti àwọn àjọ rẹ̀ àti irú ìdájọ́ tẹ́ bẹ fún gbogbo ẹni tó bá fẹ́ gbà míì tó yẹ kó fi islam tó fi sẹ̀sìn irú àtúntò ẹjọ́ ìfẹ́ tiẹ̀ irú àbúrò tí ń retí ẹ̀ ọlọ́run fẹ́ sẹ̀lẹ̀ ìwé fún wa nínú àwọn ayẹyẹ tó ṣe ọlọ́run bá wa ó sọ fún àgbẹ̀ Muhammad صلى الله عليه وآله وسلم ويقول آمنت ìrìn àlẹ́bí sọ wípé àwa gbàgbọ́ nínú sọ́rọ́sọ́ kọ̀ọ̀kọ̀rọ̀ ayọ̀ kan wá gẹ́gẹ́ bí ilé ìdáná ṣùgbọ́n bọ̀ ti ṣe wá ni pé olú àmàlàdìlà ẹ sọ wípé àgbà ọlọ́run ọba gbọ́. والمقرر في الشريعه أن خطاب الله للنبي صلى الله عليه وآله وسلم خطاب لأمته إذ الأصل عدم الخصوصية أنت شريعة لوري فمن يقول لك أنا ما أنت نبي صلى الله عليه وسلم torí pé èyí tí sòfin tí kì í yẹ òní wípé kò sí ìdájọ́ kan ọ̀tọ̀ tá a ti ládàá yẹn nígbà tó sọ̀rọ̀ àtẹ́lẹ̀ ìyàtọ̀ sí ìjọ rẹ̀ kò sí ìdájọ́ kan ọ̀tọ̀ tá a ti ládàá yẹn rí sàlẹ̀dọ̀ sọ̀rọ̀ wà wà rí ìyàtọ̀ sí ìjọ rẹ̀ àyà ìkọjẹ pé ẹ̀rí kan ọ̀tọ̀ ọ̀tọ̀ kàtí pé ìdájọ́ yìí ọ̀tọ̀ ní o fànàbí nìkan yàtọ̀ sáwọn ọjọ́ rẹ̀ lórí ẹ̀ láti rí i pé àwọn tó máa ń gbé kànáàbì nìkan ni èyí ti táwọn yòókù láti nìkan wà tí ọ̀tọ̀ kàtí. bí ebi ti tọ́ fànàbí sọ̀rọ̀ àṣẹ láti fẹ́ ju ìyàwó mẹ́rin lọ. يا أيها النبي إنا أحللنا لك أزواجك حتى يقول لكم يا إلى جمال وخلاص لكم كيف تسيطون قال رسول صلى الله عليه وسلم كنت يمني كما وقال صلى الله عليه وسلم تسيطة وحبت لك نفسي مغمولا رحمه tóbìnrin kan máa ti lè sọ bẹ́ẹ̀ láti sọ bẹ́ẹ̀ káwọn lè sọ wá àti sọ tó di àwọn àgbẹ̀. eléyìí àkọ́ àdìpàtà lẹ́kẹ́ mẹ́tìdó ní ìlọ́mí. eléyìí tẹ́tà ní sọ wá àti sọ lẹ́nu kán yàtọ̀ sí àwọn yòókù nínú àwọn olùgbàgbọ́ òdodo. gẹ́gẹ́ bí kìnyàmù lè ní ojoojúmọ́ ayé yìí tó sọ̀rọ̀ mọ́gán ó ti jẹ́ ọ̀ràn yẹn lórí àlejò Muhammad sọ̀rọ̀ àríwá àlùsẹ́lẹ̀ yàtọ̀ sáwọn àjọ ìsọ̀nà lórí wa tó sáwọn àtúntò ní gbogbo òru ojoojúmọ́ wọ́n sọ̀nà ní wọ́n ti wá lórí kòkòrò kàmá sí i. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا تريد أن تقيم الشريعة الأصل عدم الخصوصية لا خصوصية إلا بدليل خاص أو سورة الطلاق قال يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن ọlọ́run ní ìwọ ànábì sallallahu alaihi wasallam nígbà tẹ́yìn ọba kọ àwọn àyàwó lẹ̀ ìwọ ànábì nígbà tẹ́yìn ọba kọ àwọn àyàwó lẹ̀ sísèmẹ̀ tó bá ànábì ni wọ́n dá kọ rẹ̀ tí wọ́n dá nọ́mbà gbogbo jọ bẹ́ẹ̀ náà nígbà tó wọ́n sọ yìí pé qul amanna billah sọ ìwọ ànábì sallallahu alaihi wasallam pé àwa gba ọ nínú sóròtò lọ́kọ̀ọ́ra ọ̀nà ni kúlú amanna billah ẹ̀yin gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdúró ẹ̀ sọ pé àwa gbọ́ ọlọ́run ọba gbọ́ ṣùgbọ́n bí wọ́n dojú ọ̀rọ̀ pa Ànábì sallallahu alaihi wasallam wal muradu ummatu wọ́n dojú ọ̀rọ̀ pa Ànábì sallallahu alaihi wasallam ẹni tí wọ́n ti gbà lérò pẹ̀lú yìí oníṣàánú ìjọ Ànábì Muhammad sallallahu alaihi wípé olù sọ ẹsì sọ fún gbogbo bí sábà ti rí kúl nínú àkùrán wọ́n wọ́n tẹ̀lé yìí lọ́dún من الأدلة الدالة على أن القرآن كلام الله ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí tí ń tọ́ka sí pé àlùkùránì ń kọ́ ọ̀rọ̀ náà torí pé èèyàn ò lè máa dání sọ̀rọ̀ fúnra rẹ̀ kó tún máa sọ fúnra rẹ̀ pé mo sọ fẹ́mi mi pé sọ pé tòótúmọ̀ sí pé ẹni tí ń bá sọ̀rọ̀ yín ẹlòmíì ìwọ́n ń sọ fún yín pé sọ báyìí pé ẹlòmíì yẹn ò sì lè jẹ́ lómi ìlọ́lá àyàfi ọlọ́run. kúl hàdà àmà àtẹni wàl àmúru àlùmọ́tòlọ́kọ yọ̀tọ́bì ìwòjò àtẹni látọ̀dọ̀ náà tí àtẹ bá sì wà tí nǹkan kan ọ̀sẹ́ rí rẹ̀ lọ sí ti kọ́mọ́jọ́ra yẹn ọ̀ràn yẹn ni yẹn tó ọ̀ràn yẹn ni káàdì mùsùlùmí àti làwọn sọ̀rọ̀ yìí ọ̀ràn yẹn ti lórí gbogbo àwọn àtàkùrọ̀ alólùgbàgbọ́ òdodo káwé. ṣùgbọ́n wíwí kò túmọ̀ sí wípé tó o bá sì wí gẹ́gẹ́ bó ti fi wáyé pẹ̀lú àwọn bọ́ọ̀lù ọ̀gá ti fi sọ́nà ayà yìí kò túmọ̀ sí wípé bọ́yá kò tí ì wí o. tòró ṣe ti kó dé kúrò náà ti wí rí àmọ́ bó ti gbà wí kìí ṣe báyìí káwá wí lásán kọ́ bí ìbá ti di ká gbà gbọ́ ká sì tún máa fi ṣe wà wọ́n nítorí pé ìgbàgbọ́ nínú ẹ̀sìn Islam kìí ṣe sọ̀rọ̀ lórí ahálàkà tí ọ̀rọ̀ tá a wí jáde lórí ahọ́n ọ̀bá sí lọ́kàn wa téyì tá a wí jáde lórí ahọ́n títí ń bẹ lọ́kàn wa ọ̀bá hàn lára wa pẹ̀lú ẹ̀mí máa àgbọ̀lọ́gbọ̀n. أدب الإيمان اعتقاد بالجنان وقول باللسان وعمل بالأركان إذا في الإيمان إنه في سنة محمد صلى الله عليه وسلم إن كملت عنه àkọ́kọ́ ká ní gbàgbọ́ náà kàn wá ẹni tó kàn rẹ̀ bá gbóòtú tí ò sí gbàgbọ́ ń bẹ̀ lábìyọ̀ mẹ́ ò sí gẹ́gẹ́ bí àwọn mùnáfíkì ni yaquluna li afwahihim ma laysa fi qulubihim àwọn fẹnu sọ tí ò sí lọ́kàn wọn ìmẹ́ni gbọ́dọ̀ wà lọ́kàn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì oògùn jáde ìgboyà hàn rẹ̀ ẹni tí ìgbàgbọ́ ń bẹ lọ́kàn rẹ̀ tí ò lè wí jáde ìgboyà hàn rẹ̀ fàlẹ́ ìtẹ̀lẹ́mọ̀kẹ́ ètò ẹ̀tọ́ gbọ́dọ̀ fìràwọn àgbà fọlọ́kàn rẹ̀ lódodo pé ọlọ́run ọba nìkan la tó sìn àgbọ̀dọ̀ fi nǹkan ní ìfẹ́ yàtọ̀ sọ́lọ̀ ṣùgbọ́n kọ̀ láti gbà bẹ́ẹ̀ omi jáde ṣùgbọ́n mọ̀ bẹ́ẹ̀ dájú nínú ọkàn rẹ̀ ọlọ́ni wà jáhàdù òbí ha wà fẹ́ ìkọ̀nẹ́ta àǹfọ̀sọ̀rún olùmọ̀lùwà olówà wọ́n takò pé ọlọ́run nìkan la tó sìn wọ́n takò ní gbólóhùn ẹnu wọ́n takò ní ìhùwàsí ṣùgbọ́n kan wọ́n máa mà dájú ìràwọ̀ náà mà dájú lọ́kàn rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ bíbí kò sí nǹkan kan ní ìtọ́tọ́ láti sìn lódodo àkọlọ́ ìdí nu nígbà tí parun dé ó ní amẹ́ntò aláìláha ẹlẹ́lẹ́dẹ́ amẹ́lẹ́sì bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ ní wàhánà mílẹ̀ mùsùlùmí nígbà tí parun dé ó náà wí láyé tó ń yàtọ̀ sí ìtàwọn ọmọ ìsírẹ́lì ti gbàgbọ́ yẹn òun náà wá di ọ̀kan náà mùsùlùmí báyìí kò sí láǹfààní gbà yẹn torí kó gbàgbọ́ nígbà tí ìgbàgbọ́ ò lè ti ẹni tí ò sí ìgbàgbọ́ tẹ́lẹ̀ láǹfààní èèyàn ọ̀gbàgbọ́ ọjọ́ kú rẹ̀ lọ́wọ́ gbàgbọ́ ikú ti débẹ̀ mọ́lẹ́ka ni ọ̀ya àkúrẹ́jọ àkúrẹ́jọ mẹ́yọ ní wá fún wa ní ọmọdé lẹ́mtọ́ mi wọ̀ wá torí délé níta ń pè ní gbàgbọ́ lọ téèyàn tí o lè wí jáde lórí ahọ́n rẹ̀ ṣé mú mi ṣe mú mi kéèdì àwọn kẹfẹ́rí mi náà tẹ́lẹ̀ bá gbé ó ní ń bọ̀wọ́ tu pé ń tẹ́ ṣe ń bẹ ní ọ̀kan tó náà ọ̀ wá wí ó ní òun lè wí àìlè wí o kíláàsì káàfin kẹfẹ́rí àbútọ́lì ẹ̀gbọ́n bàbá ànábì sallallahu alaihi wa sallam tó dáàbò bàbá ànábì sallallahu alaihi wa kó sọrí lọ́rọ̀ kó ń mọ̀ sí ẹ̀sìn tó tí muhammed sọlá àṣẹlá o ń gan lẹ̀ tó dáa ti mi ó dúdú tó dáa mi ikú ń sọ fún sọlá ìlà táwọn fi bá a ṣe táwọn fi gbà á lẹ̀ lọ́dọ̀ náà ó ní ìwọ̀n òní sọ torí fún àwọn òfò kan bẹ lọdọ ni àbúlá. Ah, inú wọn ni Abuja àbújá ló fẹ́ lọ́dọ̀ rẹ̀ ńgbà yẹn àti ẹlòmíì ẹlòmíì tí wọn fẹ́ lọ́dọ̀ rẹ̀ ńgbà islam lẹ́yìn ọ̀rẹ́. tọ àbújá àtẹnití ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọn ni tí àdókòtòlá àti nàmàtìrìkò wílá yìí ládùúgbò àwọn náà sì wọ pé ẹsìn bàbá rẹ̀ ẹsìn bàbá rẹ̀ tọ ànábi sọlá àtúnlá ń ké gbórí tìrìsì ọ̀nà ẹ̀fọn bàbá mi kí mo ní ká ẹwí náà rí sẹ́wọ̀n pé sẹ́bí láìláì lọ́la ọ̀nà ní sẹ́wọ̀n pé táwọn òṣèbí láì àpàdé ọ̀parí so ẹ̀kí mo ní ká ẹ̀ ń tó ní kí n wí ìdíyẹ wí subhanallah torí pé ẹ̀ńtọ́ bá ti kórè ibú mọ́ ló sọ̀rọ̀ ibú náà so báyìí ìnà àbùkọ́ lè dùn òwí láyé lọ́wọ́ ó sì gbà lọ́kàn rẹ̀ ti yẹ torí lójó tó ti sọ fẹ́ràn tó wà lóṣù lọ ìgbé àwọn èèyàn rẹ̀ wàá làwọn pọ̀ ó yọ àpàtó ìdè ìdè ẹ̀fọ́ pọ̀ ọ̀hún ó ní à ìwọ ìgbọ́n bàbá yẹn ṣé máa ń gbé òòrùn sí sọ́wọ́ ọ̀tún ṣé ń gbé òṣùpá ní orí ọwọ́ òsì torí kí lè bẹ̀rẹ̀ ní sílẹ̀ ìjìbí lẹ̀ níjọ́ bàbá rẹ̀ ti gbà pé a òdodo ni màmá ti wà ṣùgbọ́n pọ̀ láti gbàgbọ́ pé mùsùlùmí ni ìfẹ́ mùsùlùmí wàhálẹ́ yìí téèyàn bá wá gbàgbọ́ lọ́kàn rẹ̀ ó sì wí jáde lórí ahọ́n rẹ̀ ṣùgbọ́n bàlẹ́ ọgbọ́dàpọ̀ wọlé ọ̀fọ́nlá kò fi ṣe wà wò. wọ́n ń ìlọ mọ́sálásí ó sì rẹ̀ ewu jáde lórí ara wọ́n láti ní àríwá lásìkò àti akéwọn kéde kẹrin lé èébáwẹ̀ èyọ zaka kò sí tọ́kọ̀ pẹ̀lú hajj kò sí tọ́kọ̀ pẹ̀lú jihad wala al-amru bil ma'ruf wala an-nahyu 'anil munkar wala al-ihsan ila al-walidayn wala wala ila al-jar wala wọn lè kò sí nǹkan tí ń sẹ́yìn náà. bákọ̀ bákọ̀ wọ́n máa ń sọ̀tọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ mọ́tì àtijẹ́ wọ́n ti yẹn láti gbà ọlọ́pàá rẹ̀ tó sì lè fi jáde lórí ahọ́n rẹ̀ kó sí tó tó sẹ́kù yọ wà ní ẹ̀nà náà ọba àmọ́ jọ bẹ́ẹ̀ wà ní ẹ̀nà kó sí tàbí ẹ̀nà jọ. torí di eléyìí ìgbà tó náà sọ bá nàìjíríà sọlá àti náà pé kúl sọ ìlú àtẹ́kù sọlá àti náà ẹ̀yìn ìjọ ẹ̀yìn náà ti sọ pé àmín náà bẹ̀rẹ̀ àwa gbọ́ ọba gbọ́ wọn náà gbàgbọ́ àbá gbàgbọ́ náà àgbàgbọ́ ẹ má léèyàn gbọ́ lọ́nbọ̀ kí ni ìtumọ̀ rẹ̀ lẹ́nu lọ́dọ̀ sí nísìnyí àìmọ́ ìgbà ọzọ, bá rẹ̀ gbà ni ìyẹn ni pé èmi bì bá ọlọ́gbọ̀ ìgbà tí ìtẹ̀lẹ́tẹ̀lẹ̀ sẹ́nìkan ẹ̀yin wá ní ni ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ní wọn gbọ́ lọ́n gbọ́ tí ọba ní kankan ló mẹ́rin tí mẹ́rin ní ọba pé sọ́dọ̀ rẹ̀ ọba bọ̀. ìtumọ̀ tó mọ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lọ́wọ́ sẹ́ríà ó ní asọ́kùnrin àti wùdú ìlà kọ́ ọba gbọ́ lọ bẹ̀. àkọ́kọ́ nǹkan nù gbogbo ẹni tó bá ní wọn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ọgbọ́dọ̀ gbà kọ́ lọ́ bẹ̀. báwo ló ti fi hàn nínú ìwà rẹ kọ́ lọ́wọ́ ọba bẹ ọmọ yìí pé ìwọ yìí báyìí ọlọ́run ọkọ̀ ọ̀dọ́ dára rẹ̀ ọlọ́run ọba ń bẹ ìwọ ṣe ń bẹ torí tí ọba sọ̀rọ̀ kàwọ́ rí bẹ́ẹ̀. ó túmọ̀ sí pé kí wọ́n bá ti gbà kọ́ náà ọba ń bẹ ọkàn mi ọ̀balẹ̀ púpọ̀ wàhálà ò ní sí fún mi lọ títí nítorí kẹ́mi gbọ́ ọlọ́run ọba gbọ́ ọmọ ọgbẹ́ ń bẹ bẹ́ẹ̀ tó bá ń tún kòkó mọ́ mi màá sọ fún pé wàá wá ìrò ti rà rẹ̀ nítorí pé ọlọ́run ọba gbọ́ ń bẹ ọba tí kì í hàn ọba tí a kì í kalẹ̀ fún rẹ̀ ńgbà kan fún kó bíbí a kì í kalẹ̀ fún rẹ̀ ńgbà kan fún kó kò sí ńlé ọba tó ti tó pípèsè mi ń pè àti pípèsè wọ́n ń pè àti títọ̀ wọ́n ń pè àti bébí wa ti ṣe yàtọ̀ sí òkútọ́ mọ́ gbọ́ tẹnìkan nígbà tó ń gbọ́ tẹnìkan lọ́wọ́ kò sí pé nígbà tó bá fún wọn ní ti wọ́n fẹ́ kó ti lọ́nà láti fẹ́ lómi ní tó náà fẹ́ subhanallah ọba yìí ló tó ń sìn àbí ètò òun náà ẹ nǹkan tó sì lọ́lá tó nípò tó jẹ́ ní tí máa tọrẹ tó wá kéde láàrin ìjà tó ní gbogbo ìyẹn wá bẹ̀rù gbogbo ìyẹn wá bẹ̀rù ẹkú gbogbo ìyẹn wá bẹ̀rù ìyẹn ní gbogbo ẹni tó ń bẹ́ẹ̀ tó fi àtẹ́tọ́ wà nílẹ̀ pẹ̀lú òkú ọlọ́run lọ́wọ́ ọjọ́ àkọ́kọ́ lásán òǹgọ́ kábàámà pé òun ti kéde sí i lọ́nà wo torí kò ń sọ pé gbogbo èèyàn wá kẹ́kọ̀ọ́ tẹ́ wọ́n kó jáde láàfin rẹ̀ tí wọ́n fún kálukú tí wọ́n fún kálukú yóò débi pé náà ẹ máa fún méjì méjì torí kí wọ́n ti ń gbogbo àwọn èèyàn wà ń ta yìí wọ́n wọ́n sẹ́rù bá kàtọ́ wà lẹ̀ pé kòkúrú ẹ máa fún méjì méjì ńgbọ́ bá wọn ti sọ ẹ máa fún mẹ́ta mẹ́ta ńgbọ ọba yà wọn di ẹ máa pèsè mẹ́rin mẹ́rin ńgbọ ọba yà ẹkọ mi là fa tó àlọ ṣùgbọ́n náà wọ́n bá ti wá oníṣòwò bá fún gbogbo oníkálukú ní ṣé ń bẹ́ àtẹ̀yìn àtàlẹ̀jẹ̀ nù nǹkan yẹn ò lè dín nǹkan kan kù nínú ti ń bẹ wọn ọlọ́run ọba ẹ̀là kàmá yọ̀ǹfẹ̀sọ̀lmẹ̀kìyàkú ìdá kọ́dà fìlà fìlà báà àyàfi gẹ́gẹ́ bí abẹ́rẹ́ bí ó ti ṣe dín nǹkan nínú omi òkun dá a bá ti bò fún un kí ló lè dín kù kò lè dín nǹkan kan torí di eléyìí wàá gbà kó lọ́wọ́ bá yẹn bẹ ẹni tó bá gbà kó lọ́wọ́ bá bẹ kò ní máa sáká o ẹni tó bá gbà kó lọ́wọ́ bá bẹ kò ní máa sáká wọlé ilé ìdílé mẹ́ta ló ń kà àjà tọ́lọ́ ńlá kò ju èso ga jù wọ́n kó lọ́wọ́ bá gbọ́ nínú kóòtù gbọ́ lọ́wọ́ bá gbọ́ nípa ọgbà kó lọ́wọ́ bá ń bẹ tọ́lọ̀ làkùtù yìí tọ́ka jù lákùtù yìí baálé àdúgbò yìí baálé ìgboro gan gbogbo ẹni tó bá ti lè tọ́ ọmọ rẹ̀ àbí tọ́ ọmọ rẹ̀ bá tọ́ kò ní lè rótó ní tọ́ ọba fi lè ọdún mọ́mọ́ rẹ̀ lásán ọ̀kẹ́rẹ̀ tọ́ ọba wa bọ́ tó ọ̀nà ńkọ́ ọ̀dà bọ̀ so ìwọ́n wá jọ ọmọ baálé sẹ́wọ̀n kí ló pin ìgbà tí báyìí bá ń bẹ́ lù kò sẹ́ni tí ó kọjá agbára pọ̀ tọ̀ kò sẹ́ni tí ó kọjá agbára pọ̀ kálábù torí bàbá ń bẹ́ lè nítorí bàbá bá wà lọ ọ̀bàdàn àbí bàbá lọ ọ̀yọ́ àbí bàbá lọ ọlọ́rin bẹ́ẹ̀ ọmọ ìgbà tí wọ́n dé tọmọ pé ọ sọyàn tọ àbí òsì fa nítorí pé bàbá ò sí nílé o ọmọ yìí pé tí wọn bá rọ ọmú wọn lù ọ lẹ ní bàbá tó ẹ wá wo ọlọ́ọ̀tàn dà o ìgbà wo lọ́lọ́wọ́ tó o túmọ̀ sí pé ìwọ tó ọkọ ọlọ́wọ́ bá gbọ́ sọ́yẹ́ pé ló gbàgbọ́ nípa ọmọ kọ́lọ̀ ọba mi ẹ̀dá kò sẹ́nìkan lè fi kókò mọ́kọ́ ọmọ ẹ̀sáká tọ́wọ́ àtìkò sí i àti àìsí ìmáàlì ní àǹsáká tí ìmáàlì bá wà ọlọ́run wọ́n gbà kọ́rin wọ́n mọ̀ pé kọ́ lọ́ọ̀dì kan kèésì sọba tá a wá lọ́ngbà kan tá a bá kèésì sọba tá a pè nígbà kan jókòó ń bízì ẹ dàpọ̀ tá a lọ fẹ́ dúkò kò mọ́ man kana Allahu ma'ahu khifa wa la yaqa gbogbo ẹjọ́ náà bá bá ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n máa bẹ̀rù òun òun rẹ̀ nìkan nítorí pé ìwọ́n kọ́ lọ́wọ́ bá ń bẹ eléyìí a máa ti ọ láti ìgbàgbọ́ òdodo rẹ̀ ó tún lékún sí i wà á jẹ́ nítorí ṣe wípé ní ìkọ̀kọ̀ ni àbí ní gbangba ọlọ́run tó dúró sí náà ló dúró sí i eléyìí ọmọ wa jẹ́ ìdí máa kiri láyà pọ̀ tó o túmọ̀ sí pé àìgbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ̀ nínú kálukú tí wọ́n fi yẹra fún ìmáàlì lóde wọn bí kálukú ti fi yẹra fún tó bá ti ká àgbà pé ń bẹ ẹsì ti àwọn tá a ti ṣàpèjúwe ṣàpèjúwe gbogbo ọmọ tí bàbá rẹ bá fà lọ́wọ́ ẹnìkan kẹ́ni tí ọ̀nà òmùra àbí ẹ̀kọ́ ni ọkọ ọmọ rẹ lọ́wọ́ ẹnìkan wá kàn kò á lọ kàn bò. tọ́ bẹ́ẹ̀ náà ni ìwọ ẹrú ọlọ́ ìwọ ọmọ kọ́ lọ́wọ́ bá ń bẹ ọkùnrin àtọ̀fẹ́ni tó kò kò mọ́ ẹnìkan sọ pé ó rí ọ̀dọ̀ wà láàrin ní ilé kankan àti dáadáa torí kọ́ lọ́wọ́ bá kọ́ ìbẹ̀ àbọ̀lọ̀ ọ̀rọ̀ sí i àwọn kan sọ kókò sí wọ́n lè torí pé ẹjọ́ oníṣẹ́ni ẹjọ́ odò tí n kí gbogbo ọlọ́run ọlọ́run náà fún bami ọlọ́run náà fún àwọn kan lè tó ń wọnú odò lọ ó sọ pé ọlọ́run náà fún bami ọlọ́run náà fún tó máa bẹ sí kò ní ìfà wípé ẹ̀dùnkẹ́sì bẹ ní orí gádà. ìgbà tó ń gbọ́ tí wọ́n sọ pé ọlọ́dà fùgbà mi ọlọ́dà fùgbà mi ni àti bá sómi ló pè ní bàbá odò tó wá nígbà tí ó ti jẹ́ pé ọlọ́dà fùgbà mi ọlọ́dà fùgbà mi tí ò ti dáhùn mu àti pé kò sí ni sẹ́yìn náà rò bẹ́ẹ̀ rí rò bẹ́ẹ̀ àti alóde tó wọn. nà bẹ́ẹ̀ já ní ìsìn gbogbo ẹ̀ sọ ọlọ́run ọlọ́run ọlọ́run ó ọlọ́lọ́ ti kọ́ kíkẹ́ bí ó ṣe rí ni ó sì ti kọ́ pé wọ́n pè ó ó sì ti kọ́ pé wọ́n gbalada pípé tí wọ́n pè ó àmọ́ ti kọ́ pé wọ́n ti kú jù ọ́ nítorí wọn bá ti kọ́ kọ́ kò lè yẹ. ìdí tí òbí mọ̀ kọ́ lọ́wọ́ bá bẹ ọkọ̀ gan-an wọ̀ lọ́wọ́ àdé ọkọ̀ gan-an inú rẹ̀ ni wọ́ gángan inú rẹ̀ ni gbogbo tó yí ọ̀ká torí ẹ̀wù èrè èèyàn ìyẹn sọ pé kò sọlọ. ẹ tara àdúrà tẹ máa ti wò ẹ mú kẹyọ kan wá nínú ẹgbẹ̀rún tẹ tọrọ lọ́dọ̀ Ọlọ́run tọrọ ò ti fún yín. tí kálukú wa bá ti fáìlì gbèsè ayé rẹ ẹ nírì kankan mú ọ wà. ní kẹyọ kan nínú táwùsàn tọrọ lọ́dọ̀ Ọlọ́run tọrọ ò ti fún ọmú wa. وآتاكم من كل ما سألتم حكم ابن تقول ترى ẹtọrọ òfin ló wà lófin lówó ta ló ràn òfin lówó kò sí ọ̀la òṣùwọ́n problem ni pé wọ́n ta bu alẹ̀ yín fẹ́ bá owó ti tẹ́rù pé òfin ló wà lófin lówó òfin lówó ó fún alẹ́ wò àti òfin alẹ́ wò alẹ́ ẹnìkan tọrọ kí mọ́tò ló ń bẹ nínú pé mọ́tò kan Chevrolet ọlọ́run tuntun ní Honda Accord wọ́n fún àbí òkun wàlúwà tó ẹlòmíì wọ́n tọrọ nǹkan ọ̀gbìn kọ̀ọ̀lá ọlọ́run tuntun kẹ́tẹ́kẹ́tẹ́ ó ní nǹkan ọ̀gbìn àbí òkun kan alhamdulilayi tó nítorí ti eléyìí báyìí ọlọ́run bá wa bẹ́ẹ̀. ó sì gbọ́dọ̀ gbà pé bẹ́ẹ̀ sẹ́wọ̀n ká ìgbà pé bẹ́ẹ̀ ló kópa arúgbó gbogbo òjò tó síwájú nítorí pé àwọn èèyàn ló hà wọn sàdédé má gbà gbọ́ wọn sàdédé sọ nǹkan yẹyẹ àfi nítorí pé wọn ò gbà gbọ́ lọ́wọ́ bá ń bẹ̀. àwọn èèyàn níbi wọn Muhammad sallallahu alaihi wa sallam àwọn èèyàn rẹ̀ àkọ́kọ́ àwọn bá gbé wọn sórí ibu lójú sórí ibu. iná ní ìdíjọ ti sọ fún mi pé ó yẹ ká pé ẹgbàá tí màlíkà mú síra ń bọ̀ àárín àbí òye nǹkan ọlọ́run ò ní bẹ ẹsẹ̀ tọ̀lọ̀ tó ike ó yẹ ká rìn làtí ó sì náwó rẹ̀ sọ pé nu gbogbo akáwá péjọ kí gbogbo péjọ ká pọ̀ kọ́mọ àti muhammadu ní yàtọ̀ sí abúláhà káwárí tí màlíkà ó sì wá dáwọ̀ nìkan sí abẹ́ ẹ̀ máa fọ́ nǹkan mẹ́wọ̀n ló sì wá dáwọ̀ nìkan sí tí ọ̀dọ́ ọ̀dọ́ pé oníwọ́n ní á fún un ìyẹn tí tá a bá péjọ lọ́jà ni wọ́n fi lẹ́tà ara yàn sí yàn bóòlù yóò ti dàgbà pé ìwọ wọn rùn gbogbo ìjọ tó dùkọ̀ náà ojú wa ti jọra wọn lọ <laughs> yóò dàgbà bí òní dàgbà yóò dàgbà torí di lẹ́yìn ká àkọ́kọ́ nù á kọ́lọ̀ ń bẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ á pé òun ni olúwa gbogbo ẹ̀sọ́ bá lòun gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbà ni olúwa ta ló lẹ́dàá Allah ta ló mú bẹ láàyè Allah ta ló ń gbẹ̀mí Allah ta ló rọ̀jù Allah ta ló máa ń fún ni Allah ta ló lè kọ̀ láti fún ni Allah ọgbọ́dọ̀ bàbẹ̀. eléyìí ẹni pé wàá ní ìgbàgbọ́ nínú jíjí olúwa ọlọ́run kò ní olúwa ṣùgbọ́n problem díẹ̀ wà ń bì fáwọn èèyàn wa problem yẹn ni pé láti máa gbé dá lẹ́yìn tó lè ṣe ní láǹfààní kalẹ̀ tó sì lé níní lára àwọn èèyàn ní pírọ́blẹ́mù pa rẹ̀ àwọn ọmọ wọn gbàgbọ́ táwọn ẹni tí àtẹ́kù wọ̀ gbàgbọ́ kékeré bá tẹ́kù lára wọn nínìkan bẹ tó lè sèyàn láǹfààní tó lọ́wọ́ bá fẹ́ ìdí nu kálukú fi máa wá bàbá ń gbẹjọ ibi tó lọ́wọ́ bá ti pẹ̀lú èèyàn tí lágbájá bá ti lọ́wọ́ ní ọ̀rọ̀ yọ̀bọ̀ sí náà nìyẹn kí ni wọ́n kéde yẹn kó fọ̀rọ̀ sí ẹ̀rọ òbí yẹn èyàn ta ìgbàgbọ́ sọ̀lọ̀ nínú dídolúwa wàlá ìtọ́lọ̀ bá fẹ́ ṣe kẹ̀kẹ́ kan ó ní ti ẹni tó ṣe kàn àgbọ̀dọ̀ bàbá. bákan náà abala kejì àwọn àmọ́ ń gbàgbọ́ fáwọn kánpẹ́ tó lè ní ní lára tó lè ṣe ní ní àìdá sọ̀lọ̀ wọn bá fẹ́ fà ìdá sí i. tẹ́lá ti gbàgbé ẹ̀sìn ti kó búrọ́ọ̀lù ti rògbòmìyàn ẹtù ti ta ìgbàgbọ́ tọ́lọ̀ nínú ìdíje lu wa àwọn olùmọ̀ á sọ pé nínú ìjọ kúrú tó nu kúfúrú nù nítorí pé fìràwọn nìkan ní má ní eléyìí ìbílísù ṣètọ́ni onáàpélé ìgbọ́ onáàgbà gbọ́ pé ọlọ́ọ̀ni ọ̀rọ̀ àti pé ọlọ́run ọba wa òun náà lọ́ba tó ṣe rí pé tí bá ń fẹ́ ni fún dáadáa dáadáa òní tàṣe yẹn tó bá ń fẹ́ ni báyìí dáa kò sí lèyàn tó lè yára fún un. kí ló wá dé tó ti wá dé pé àwọn àti ajẹ́ mùsùlùmí la tún lágbàdì yìí ẹ̀ríkì ní ìsìn kálukú ń lọ sọ̀rọ̀ pé òǹbẹ́ òlu àwọn àjẹ́ àwọn oṣó àwọn emèrè àwọn kìnnìkan torí tí wọ́n ti gbàgbọ́ fáwọn nǹkan wọ́n dábàrà kan ní lọ́pọ̀ tí wọ́n fi lè ṣèyàn níjàmbá kó fẹ́ bọ́lọ̀ sí ẹ̀fẹ́ pé kí wọ́n rí yàn kéde ọwọ́ alúgbàgbọ́ yorùbá àbí òsínlẹ̀ ọ̀là torí máa àyè àyè kí ni àyè ẹsikẹtù ayé ọ̀dọ̀ yorùbá lọwà fa kíkẹ àjẹ òṣò èmèrè ìtumọ̀ rẹ̀ nù nítorí pé ìmánì wọn lágbára lẹsẹ ṣetọ́ni bẹ oṣù lọ́gá àgbàánu àwọn ẹni tí máa ń ṣe ní láìka àbá ìdá àwọn olóṣù kó ti sábà fi kéèyàn wọ náà kò sí òun náà ti lọ́mọ lẹ́yìn wọ́n èyí sì ní tíkẹ́ẹ̀tì oríire nílé nílé tẹ̀sẹ̀ fún àwọn tíkẹ́ẹ̀tì oríire wọn máa ń pín lẹ̀ eléyìí túmọ̀ sí pé àwọn ọmọlẹ́yìn rẹ̀ láyé làwọn àjẹ́ làwọn oṣó làwọn èmèrè ọlọ́run bá ti sọ pé èsù gan dọ́jọ́ gba àgbà fún wa èsù dọ́jọ́ gba àgbà fún wa kò lágbára lórí àwọn olùgbàgbọ́ yìí. وقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان الشيطان كان ضعيفا ọlọ́ni ẹgbẹ́ òkú sí wọn àwọn ẹni èsì mẹ́tì wọn ní ìsinmi ní gbígbóná gbígbóná ní kẹ́ máa bá wọn jà nítorí pé ètè ètè èsù gan ọ̀ọ́lẹ̀ ètè èsù tọ́jọ́ ká àgbà nínú àwọn olórí fún ètè mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́ wípé ọlọ́run ni ànáfẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọba lólùsẹ́ni láǹfààní ọlọ́run ọba lólùníní lára ọgbọ́dọ̀ òbí ọ̀kan ní orúkọ yìí kò fi kejì lẹ̀ ó ní ànáfẹ́ ọ̀tọ̀ olọba tí í ṣeni láǹfààní tí í sì níní lára ó ní àrọ́fẹ́ olùkọ́ fẹ́bù ó ní gbé nígbà rẹ nílẹ̀ amẹ́ríkà mi ìyàtọ̀ tọ́lọ̀ kò sí tó lè ṣe léyìí torí délé ìgbà tó rẹ tó bá ti lè lọ sí ìgbẹ́ nǹkan bẹ nínú ẹ̀dọ́ ọlọ́run tó lọ dá tó lè dá tó lè ti ká ara rẹ̀ tí ó ní tùdá kan kódà kó fi kọ́nà ọ̀fẹ́ kò sì kẹfẹ́ rí jọ torí délé agbọ́dọ̀ yẹ ẹ má ní wa o agbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní problem ẹ ní problem ẹni èso ní sáláì máa kó èso àwọn àti àwọn sọ àwọn ènìyàn wọn bẹ wọn máa kó èso tí wọn ṣùgbọ́n ìjọ ọlọ́run ni wọ ọlọ́run fún ọ lágbára lórí wọn tó bá gbàgbọ́ ìdí tó fi ní lágbára lórí wọn ni pé ìgbà tí wọn náà lọ owó bí àbàtà tó tún kójọ pẹ̀lú ìdí ọ̀bàtà tó tún kójọ pẹ̀lú ìwé àti òkòlé tó tún kójọ pẹ̀lú kìnnìkan tí wọ́n á ti náwó wọ́n á ti fún gbẹ́rẹ́ fún ọ wípé torí kó o lè bá àtòkò àjẹ sẹ́nu àjẹ náà lọ sí wàásù lọ́dọ̀ àjẹ gbogbo olóòtú wa rí sọ kò lè rí sọ wọlọ àná torí pé tọba ẹgbẹ agbára lọfẹ fi borí agbára agbára lọdọ agbára èso kan lọ àmọ́ tọba ẹgbẹ ojú sọ náà Ọlọ́run kan sẹgùn náà jẹ tẹ́lẹ̀ tí mo kú ọgbọ́dọ̀ gbàgbọ́ tí nǹkan fẹ́ tó lè ká ara rẹ tí ó ní jàmbá bọlọ ọbọ bá fẹ́ Ọlọ́run sọ nípa òbí náà ó ní wọn máa ń bẹ wọn rí nàbìgì mi àhàdín ìlànà ìbìnnìlà ọlọ́run sọ nípa ẹni tó wọn máa fi tú àárín ọkọ àtìyàwó ká ìdẹ́ sì lè pa àyàn ìdẹ́ lè mú káàárí òsè ní káàárí òsè ìdẹ́ lè kó bẹ́ẹ̀ni tí nǹkan kan òsè tẹ́lẹ̀ kí nǹkan kéka kádà náà bá dúkìá rẹ̀ gbogbo ẹyin ló ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ pọ̀ náà gán tí wọ́n lọ sọ ibi tó kàn wá ti balẹ̀ rẹ̀ ó ní wọ́n bá ń bẹ̀ bọ́ rí nàbẹ̀yìn mi àhàdé. من أحد إلا بإذن الله وولي يدك كلارا أيها الكريم يا الله torí ẹsùn wo wàá tuntun àti túmọ̀ sí òun àti bẹ́ẹ̀ wọn àti fagilé ní àfagísí lákẹ́kọ̀ọ́ lè wò dáadáa wọn ò lè fi ní ẹnì kankan lára àyàfi pẹ̀lú yọ̀ǹdọ̀ lọ. قل لن يصيبنا إلا ما كتب الله لنا تقوى ويك أبو تكتب لسوى في طلب ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليخطئك gbogbo tó ṣe ọ kò sábọọlẹ tó kò ní ṣe ọ lọfà ló fi ṣe ọ èyí tó fi kù díẹ̀ káàtó tó ṣe kọ ṣẹlẹ̀ èyí tó ṣẹlẹ̀ àkọọ́lẹ̀ tó kò ní ṣẹlẹ̀ òsì ló fi ṣẹlẹ̀ èyí tí ọ̀wá sí ọ ọlọ́run kọ́ pé yóò sí ọ torí tó bá kọ́ ọ̀la ìkò síbi yẹn torí pé bíyàn bá ń sá bọ́lọ̀ yóò máa tara bẹ́ẹ̀ kó tó wọ́ lọ ẹni tí ń sá bọ́lọ̀ ọwọ́ ta ló ti kó sí ọwọ́ náà náà ló kó sí torí pé lámẹ́ńdá wà lámẹ́lẹ́dá àmínkà ìlà ilẹ̀ a lè dámọ́ lọ lọ́wọ́ àtikọ́jọ́ pọ̀ ọlọ́run náà láti ṣe kí ni náà láti tó sí. torí délé ọ̀dọ̀ wa lágbàbẹ́ ọba gbọ́ lọ́wọ́ ọba gbọ́ kí èsì máa nì rẹ̀ kí èsì máa nì rẹ̀ wọ́n pa ẹnìkan lọ́wọ́ lọ́ba dákú àìkú bẹ́ẹ̀ ọlọ́run ọba lọ́kọ́ pé yọ ọ̀dà kú ṣùgbọ́n sábàbí rẹ̀ lẹ́ńdọ́gba lọ́wọ́ tó yẹ wa ọlọ́run lọ́kọ́ pé yọ ọ̀dà kú ṣùgbọ́n sábàbí rẹ̀ lẹ́ńdọ́gba lọ́wọ́ ìjẹ́tẹ́lẹ̀ ìbá ti yé wa á ní sinmi àbá ní ní sinmi. àlè ẹ̀ka tí wọ́n sọ pé lọ́dún ni ọjà fún sábàbí rẹ̀ lẹ́yìn tọ́gbà lọ́wọ́ sábàbí máa lọ lóyún ọ̀ka yìí tọ́gbà bọ́ọ̀lù gbòòrò yé ọgbà lọ́wọ́ kò ń dákú sálọ́ ní ọ̀dà fún sábàbí wo ló fi dákú bíbà tí wọ́n bá lọ́wọ́ òwúrò wọn náà wá wá ń bì tó yẹ sọ wípé ìwọ ni tó fi dákú. gbàtó sì ti tó ti dẹ sábà bí tó ti tó fi dáko tó bá jẹ ìdí tí mo ò ti lófin ẹ wọn pé lúlù òní tó wíwọ fún un àmọ́ tó bá tóbi tó fi wà ní ẹgbẹ́ lẹ́jọ́ tó fi ṣẹlẹ àwọn ẹgbẹ́ lẹ́jọ́ ibi lágbájá lọgbà kàmẹdù lọ́wọ́ tó fi dáko tó ìjọba wà ti tẹlé àbẹyẹ ẹnìkan sọ pé òòlù ọ̀tàkàtì ọ̀ كلن يصيبنا إلا ما كتب الله لنا إن كل الدعاء من طلب الله لا شك في ذلك وبات في لولا ما تقول أنا لو بيت دنيا وجوا أفسون في فاين torí kí ni lánàá sọ fún pé yóò ó sì rí lónìí kálọ́pàá àwọ̀ kálọ́tù sábà bí kú rẹ̀ ẹni tó tàkà ní. lábẹ́ òfin tẹ̀lé à tí mu mú lórí pọ́nmọ́ ọmọ àpáyọ̀ kò lè bọ́ lọ́wọ́ kó tètè pa àbí òye wa ó sì ti pa ọ́n sálàbíà ni ìsàlàbí ọgbà gbogbo ara bí rẹ ọgbà ẹni kò tún lé nù rẹ mọ torí gbogbo fámìlì rẹ ọsàn bọ́ọ̀lù rà fún mi ṣé ràkúnmí ẹyọ kéré ni ọlá kékeré tó gbogbo eléyà àfihàn wa bó ti ṣe pàtàkì tó ẹlọ́kọ̀ àwọn yàn tẹ̀ kí wọ́n gbé ṣe silent tó tó ẹ̀rí pé ẹni tí ó kú bá fámìlì táàfin sọ bọ́ọ̀lù ràkúnmí gbogbo ara oko gbogbo ara alé wọ́n ń dáwó jọ kótó di pé wọ́n rí sẹ́tẹ́ ẹ̀dá kò sí yóò tún lè lé nínú rẹ̀ mọ́ lọ́la igbó rí sẹ́wọ́n pé kẹlẹ́ mi sọnù lọ́rọ́ dà tó o túmọ̀ sí pé nínú òfin ṣẹ̀rí à àgbà tí gbogbo ń tọ́ba sí yẹn dáadáa báyìí dá ọ̀dọ́ ta ló ti wá ọ̀dọ́ lọ ṣùgbọ́n àwọn sábà bí wa sẹ́wọ́n rẹ tó dé sábà bí ṣẹ̀rí òun ní kọ́ mọ́ lọ. àmọ́ ká wá sí gbogbo nǹkan káfí tì tó lọ́dọ̀ kó ló ṣe ibi tá ìdá wa. torí pé wàá máa ń bẹ̀rù rí nàbí kí mi ní wọn ò lè fi dábì ní ẹnì kankan lára pẹ̀lú ìyọ̀nọ̀lọ́ gbogbo ilé ìyọ̀mọ̀ ìdí ọláyà pé ọ̀gbọ́lọ́ǹgbọ́ ọlọ́lọ́ àti pé ọ̀rọ̀ rẹ tó ti di rè tó wọn bá rí pọ̀ pàápọ̀ sí ọ lọ́wọ́ ọlọ́ọ̀lọ́kọ́ púpọ̀ sí sí ọ lọ́wọ́ kí ti tẹ̀lé kan ó lè dé fún ọ̀kan nípa alápá o àmọ́ tó wọn bá kọ́ pé ó sí ọ lọ́wọ́ ó ṣubú torí pé ńgbà tí wọ́n fà sígbà tó fà yóò gbé wọn ṣubú yóò bọ̀ sí ọ lọ́wọ́ tó àwọn gbà tó lọ́wọ́ bọ̀ kọ́ ọ̀sẹ̀ níbi kẹ́ni kọ́ pamọ́ ọlọ́wọ́ náà bákan náà èmi yà fi hàn wá gẹ́gẹ́ bó ti ti dé pẹ́ntó bá gbà kọ́ lọ́wọ́ wá bẹ́ bí ti ti lálàáfíà lọ́wọ́ ẹlẹ́kẹta nínú tí túmọ̀ sí bá gbà kọ́ lọ́wọ́ wá bẹ́ alìmọ́nù bẹ olórí kẹ́kẹ́ kágbàgbọ́ kó lọ́lọ́run ẹni tá a gbọ́dọ̀ sìn ọ̀rọ̀ tí tọ́lọ̀ dàgbọ́ ọlọ́run kúkú yẹn sin bẹ kí ló dé tẹ èsì ẹni tó ló ń gbà kó lọ́wọ́ bá ń bẹ tẹ èsì lọ tọ́gbà pé ń bẹ ọlá ti tọ́gbà pé ń bẹ ó ló ń gbà kó lọ́wọ́ bá ń bẹ làákì ríìdì kàtí ríìdì mi ni mà sí lọ tọ́gbà pé ń bẹ tọ́gbà pé ń bẹ yẹn tó ti gbà kó lọ́wọ́ bá ó ti gbà ikú lọ́wọ́ bá nìkan òun náà ló lù wá iṣẹ́ tó lọ́wọ́ bá òun náà nìkan ló lè ṣe àmọ́ kọ̀ gbà kó lọ́wọ́ bá làásìn kìí sin náà àfijọ́ sínú rẹ̀ bá dùn kìí sin náà àfijọ́ ọdún jumu'a ila jumu'a friday to friday kọ́lá ti tó bọ́lọ̀ ní ọ̀dà tẹ́lẹ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ṣe é ké ó ti apá kan islam mú ọ̀tọ̀ yòókù nù tọ́ka kọ́lọ́ wọn bá bẹ̀ nù kọ̀ọ̀kan náà tontori délé ìdínú tẹ tẹ báyìí tí wọn sọ pé ẹ èpèlí lọ́pọ̀lọpọ̀ wọn kàn tó náà mùsùlùmí ni ìdínú torí pé tí wọn bá gbọ́ náà wọn bá gbọ́ ó ní sinmi àwọn èsì ẹlẹ́sìn tó jẹ́ pé tó kàn tó tá lọ sí lọ ìjọ yòókù ká máa sọ ká máa wọ ọ̀daràn káyé kálá. tó àmọ́ bẹ́ẹ̀ o tó bá gbà kó ọ̀gbọ́n náà wọn bá gbọ́ kó ọ̀gbọ́dọ̀ gbẹ̀yìn ìtọ́jú sí lọ. ọ̀gbọ́dọ̀ gbẹ̀yìn ìtọ́jú torí pé síbọ̀lọ̀ ń dá àtúnlẹ̀ àyíká lè wá sí i kò sì ní tara máa sì lékún ní nǹkankan kò sì ní tara kápọ̀ láti sì dínkù ní nǹkankan tá a bá sìn àtìrà aláǹfààní tá a bá pọ̀ láti sìn àtìrà wa jàmbá sòṣùpọ̀ gbọ́dọ̀ mọ̀ bá wọn kọrin ìwèrè tí wọ́n ń kọ́ la wá sí láyé náà tí wọ́n fi mọ̀ wọ́n máa kọ́ lọ́kùnrin sínú ní ń sá ẹ̀ lálẹ́ àbúrò ọlọ́run lè dá àlùjànnú àti èèyàn torí nǹkan mi àfi torí kó lè bá a máa wá sí èmi nìkan. ó sì mọ̀ sí pé owó ilé ayé ọlá ilé ayé ipò ilé ayé ọmọ ilé ayé gbogbo nǹkan tá a kó jọ ilé ayé yẹn olóhùn ọba fún wa nítorí kó lè bá a dúró ràn lọ́wọ́ fún aláìsí lọ kò sì fún wa ní nítorí kálíbà sí lọ ẹni tó fún fún kó lè sí lọ ẹni tó fún kò fún kó lè sí lọ torí bẹ́ẹ̀ náà èsì bẹ́nu wọn ẹni tó ṣe wípé àìlówó ga ẹni ọ̀sán ní kẹfẹ́ rí ó sì bẹ́nu wọn ẹni tó jẹ́ pé ogún tó ní nǹkan ẹni ọ̀sán ní kẹfẹ́ rí lọ́lọ́ọ̀fù fún un torí pé ń fẹ́ fún náà èsì bẹ́nu wọn ẹni tó ṣe pé àìní nǹkan ẹni ọ̀sán ọ̀fẹ́ ń kẹfẹ́ rí torí pé ọlọ́wọ́ bá ń fẹ́ fún náà kọ́tà ara wà kọ́ ọ̀nà lákọọ́lẹ̀ sí yẹ torí lè lè ká ká túmọ̀ sí pa àgbọ̀ lọ́wọ́ bá bọ́ àìsí lọ́wọ́ nìkan túmọ̀ sí pé àgbọ̀lọ̀gbọ̀ káma sí lẹ́ẹ̀kan láàrin ìdákúrekú ó túmọ̀ sí pé àgbọ̀lọ̀gbọ̀ bá bọ́. àmẹ́ríkà jẹ́ pé ní kí lásán fa nípa ọ̀pọ̀lọpọ̀ wa níbi ọ̀pọ̀lá ti wàlẹ̀ ìsìlámù ó wọ̀ sọ̀lá ní ìsìlámù ìsìlámù ní nínú àìníye tọ́lọ̀ wọn bá pè lẹ́sìn ìní sọ̀lá ti tẹ̀. àdúrà bàbá sí àdúrà tó pẹ́ lórí ìdúrà tó tọ́lọ̀ ìyẹn tẹ́gbọ́n tọ́lọ̀. sẹ́yìn ní ìyàbá gbọ́ islam yìí ọkàn rẹ̀ ó jẹ́ máa balẹ̀ ọwọ́ pọ̀ sàdúrà lágbo ti sí lọ́wọ́ ọmọ gbalada. kátẹ̀ kọ́lọ̀ òfin ní sọ̀fẹ́ ọ̀gbalada iná ló fi jẹ́ pé mádùá tó kò sádàánù torí ti ilé yóò sera rẹ̀ ẹni tí ò bẹ́ lọ náà lọ́nà ló fi wọn nù adé ṣe máa ń la yẹ ẹni náà yà kó bàbá rẹ̀ ẹni tó bá pọ̀ láti pọ̀ lọ ọlọ́run bì lọ sí. ẹlẹ́kẹ̀ẹ́nu mi ló ti túmọ̀ sí pé mo gbọ́ náà bá gbọ́ alìkìyí máa lórí àtúná ilẹ̀ ìwọ̀n fi bàa tẹ̀ kí ìgbà orúkọ náà gbọ́ àtàwọn òyìn rẹ̀. ó lè fẹ́ kó pé mo gbọ́ náà gbọ́ àmọ́ wọn kí ló kọ́ ọlọ́run náà èèyàn gbàgbọ́ mi ó sì dájú pé gbogbo amúkọ lọ pa àbá amúkọ rẹ kí ló kọ rẹ ọlọ kí ló ṣe sọ pé ọlọ ẹ sọ pé ọrọhman àwọn olùmọ́ni òun ni àlẹ́mùlì àlẹ́mì olórúkọ tó hàn ní gbogbo orúkọ lọ́nà tó ti jẹ́ pé òun dúró gẹ́gẹ́ bí orúkọ gbogbo orúkọ yóò fi sọ́lọ̀ ó ti ti ká lò ní sípà orúkọ lọ. lòsì orúkọ làwọn náà àmọ́ wọ́n ti jẹ́ sípà fún àlọ́ wọ́n jẹ́ ròyìn fún àlọ́ torí délé gbogbo alámú kọ lọ. ṣùgbọ́n ìgbẹ́ náà ẹ̀rọ náà tó ti gbọ́dọ̀ mú kí nǹkan kan mọ̀ nínú àwọn orúkọ rẹ̀ tó fi máa yọ ó sì sẹ nínú àwọn orúkọ ọlọ́run èyí tó ti gbé ọlọ́run gbé pamọ́ sọ́dọ̀ rẹ̀ tó fi mẹ́rin kankan ìsì ń bẹ nínú àwọn orúkọ ọlọ́run èyí tó ti kọ́ náà sọ̀kalẹ̀ sínú àwọn ọ̀rọ̀ àwọn orúkọ ọlọ́run nínú tó mọ̀ pọ́ náà wà gbọ́ oníṣègùn ìgbàgbọ́ pé orúkọ ọlọ́run wà kò ló ń kà orúkọ ọlọ́run kò ló ń kà ninety nine names of Allah is an error tó máa sọ bẹ́ẹ̀ ọsọ bíi ninety nine among the name of Allah mọ́kàndínlọ́gọ́rùn nínú àwọn orúkọ Ọlọ́run kìí ṣe pé orúkọ Ọlọ́run tó jẹ́ mọ́kàndínlọ́gọ́rùn la mọ́kàndínlọ́gọ́rùn nínú àwọn orúkọ Ọlọ́run torí pé ìdájọ́ kan pàtàkì rọ̀ mọ́ ànábì ti sọ̀rọ̀. النبي صلى الله عليه وسلم يعني لله تسعة وتسعين اسما من أحصاها دخل الجنة ọlọ́run ọba ní àwọn orúkọ dájúdájú ọlọ́run ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan ebi pé mọ́kàndínlọ́gọ́rùn-ún làwọn orúkọ ọlọ́run jẹ́ dájúdájú ọlọ́run ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan gbogbo ẹ̀ṣọ́ bá sọ tọ́mọ̀ wọn màtúmọ̀ wọn fẹ́ẹ́fẹ́ fẹ́ẹ́fẹ́ wà òótọ́ lápá lára rẹ̀ dákàlẹ̀ ìjẹ̀nà yọ̀wọ̀ ìjẹ̀nà. yẹn pé ọtọ́ wọn níbẹ̀ lórí ẹ ọmọ tó máa ń ọmọ tó máa ń wọ́n tọ́ka sí ọwọ́ lápá rẹ̀ ọwọ́ lápá. wọ́n ẹsẹ̀ mi orúkọ ọlọ́ọ̀ni olùgbọ́ olùgbọ́ ètò olùgbọ́ ọ̀rọ̀ lásán ọ̀tún. olùgbọ́ àwa olùgbọ́rọ̀ torí màkàkì là wa tí ìbá sọ̀rọ̀ tá a lè gbọ́ etí ń kò kú gbọ́ bá kọ́ òun gbọ́ gbogbo nǹkan tọ́ olùgbọ́ lọ́nà tí mo bá ti wá gbà tí náà ti gbà kó olùgbọ́ lọ́nà tọ́ yẹ kọ́nà mi má tó mọ̀ ń sọ̀rọ̀ tí kọ̀yẹ ìtumọ̀ tó tó gba àdánù kí ẹsẹ̀ kọ́kọ́ tó kó kálí kọ́mọ́ abàtì gbà allah arrahman arrahim alimẹ́lì alikudu ẹsẹ̀lẹ̀ ọ̀gá bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹtí wò tó máa wọn. àwọn ìtumọ̀ gbọ́dọ̀ lápá lára rẹ̀ wọ́n tó fi mọ́ náà ní àtẹ̀lé olùgbọ́ ọ̀gbọ́dọ̀ sọ́ńtì ọlọ́run ọ̀bọ̀ ọ̀fẹ́ gbọ́ lẹ́nu ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ kófò ọ̀rọ̀ kẹfẹ́ ọ̀rọ̀ ẹ̀bọ ọ̀rọ̀ kọ́rọ̀ ìwé gbogbo jagbajagba randaranda katakata ọgbọdọ ní kọlọ ọgbọlẹ ìtumọ̀ akọ ọmọ náà ní àtìsẹmíyà òní olùgbọ́ sòtúmọ ọsọ àtìsẹmíyà lọlọ oṣù nítọ ìwọ alágbádá kò ní fi ọgbọ́n ọ kò ní ká ọgbọ́n ọsọ ọsọ ẹ dákun kò ní sọlọ sọlọ ọsọ ẹkọ ọsọ bẹ́ẹ̀ ìwọ alágbádá fún wa láàánú lọ àyẹyẹ ẹnì kan fúnra rẹ̀ olùkò ní dáa fún islam ọgbà bẹ́ẹ̀ sẹmọ kókò tí kù kódà tó ṣe pé kékeré ní méjì kó wá sọ pé ìwọ lágbájá kò ní dà pọ̀ ọlọ́run ọ̀fẹ́ kò sọ ọ́ ẹ̀dá ni wọ́n sọ torí pé àlàámàlú nílùú kan wá sí ìlú àti kápá ló dà nù sẹ ìwọ ọmọ kọ́ yóò wọ́n ti mùsùlùmí kó tó kú ìwọ sì mọ àwọn ẹ̀dí kékeré kó tó kú àbí òye wa torí ti eléyìí bí kẹ́kẹ́ kọ́ wọ́n sọ ní bóòlì kò ní sọ àfún àwọn òkè ìsìlámù wà bẹ́ẹ̀ nǹkan bush tọlọ yógun lọ iraq bush tọlọ sí afghanistan àyìn nígbà náà wọn kọ ṣé wọn mọ bóyá bush yóò padà di lè lọ́dún mọ́tòláṣí kan ní new york tá a mọ̀ àbámọ̀ wọ́n láyà mọ̀ nígbà náà àtúbọ̀ kákàlùkọ́ ọlọ́run wa kọ́lọ̀ ń jáde lọ́sàn wọ́n dà torí rẹ̀ àwọn olùsọ́kọ́ náà ń láàánú àwọn àwọn Nasara sẹ́nu kékeré sẹ́yìn àkànníjẹ́ bẹ̀ كما تقول الله صلى الله عليه وسلم لعن الله اليهود ọlọ́wọ́n bá kọ́lù náà náà wọ yẹ̀wò bí sẹ́nu fi jẹ́nẹ́rálì amẹ́kọ́ wa tó fi lágbájọ́ ọmọ tàbẹ̀tù tọ́jẹ́ yẹ̀wò bí dóòlà ọmọ ọmọ làkàtìfì tọ́jẹ́ náà sọ̀rọ̀ ọlọ́run lánàá kò sínú òfin ṣẹ̀ríà gbogbo ọ̀rọ̀ tó ti kó lọ́wọ́ fẹ́ gbọ́ lẹ́nu ọ̀gbọ̀n sọ torí pé wọ́n mọ̀ alùpàpì olùmíràn lọ́lọ́ ọmọ gbogbo bí tó bá gbogbo tó bá ti ọlọ́wọ́ bá rí ọ̀gbọ́dọ̀ tó bí tó lọ́wọ́ bọ̀ fẹ́ kó dúró. tẹ̀mọ̀ kó pọ̀lọpọ̀ nínú àwọ̀ ọ̀dààmú ibi táwọn èèyàn bá ti rí wa á di mú mi ibi táwọn ènìkan bá ti rí wa á dọ̀daràn ẹnìkan lọ Cambodia ní sùn wọ́n ti mọ̀ lẹ́fíjà làbíà ní wọ́n wọ̀ nítorí àti fìlà funfun rẹ̀ bí ọmọ ilé kéwú sòtùmọ́ kò dé Cambodia ọbọ̀ wọ́n rìn lọ lórí títì torí ó ti mọ̀ pé tábí ló wọ bàálù wá Cambodia kí là ń wá lọ èsè máṣá wá tó kí là ń wá lọ ó sì wò fẹ́ẹ́ nìkan kan ọ̀pọ̀ ó sì gbà pé kọ́ lọ́wọ́ bá ń tí wọ́n bá mọ̀ pé ọ̀sán sí ìrọ̀lọ́ gbogbo ibi tó ọba wà ló sì ní tọ́lọ̀ ọ̀bọ̀ òjì rí ọ. إنها إن تقوم مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماء أو في الأرض يأتي bí àwùwà kò síbi ìdásílẹ̀ kéré tó kọ́ kàkà mọ́ kìkìkì àtúkọ́jọ́kọ́lọ́ òun wa torí délé ọ̀dọ́ wa o ká mú àwọn orúkọ yìí kó sì hàn lára wa ìgbè kí ló dé tó fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá mi ọlọ́run ọba ẹlẹ́dàá mi ọ̀fẹ́ rí níbi tí ọ̀dà mi kí ló dé tẹ̀yìn fi sọ̀tọ̀kùsọ ọlọ́run ọ̀fẹ́ gbọ́rọ̀ kúkú lẹ́nu mi torí pé orúkọ ọlọ́run nàpa lára rẹ̀ rẹ̀ so gbogbo nǹkan mẹ́rin ló túmọ̀ sí pé mo gbàgbé mo gbọ́ lọ́mọ bá gbọ́ ọlọ́ni kúl ẹ́mínà ilẹ̀ ẹ̀sùn pa gbọ́ lọ́mọ bá gbọ́ wọ́n máa ń ṣe làálẹ́yìn náà àti tí a sọ kalẹ̀ tí a sọ kalẹ̀ lé wa lórí ìdọ́lọ̀ ti sọ kalẹ̀ lé wa lórí ní alùpùpù náà wọ́n sọ pé àlẹ́ iná bì nínú sọ́rọ́tò mọ́kọ́rà ìlẹ́ iná àléyìnà nítorí pé tẹ̀lé nítorí pé ìpani láti ìlà ìjọsìnbọni lọ́rùn àlàyé rẹ̀ mẹ́nu àgbọ̀n hàn. wọ́n làbọ̀ ọlọ́run ètò kí wọ́n gbélé ọ lọ́wọ́ tó yẹ ìtumọ̀ àléyìnà rẹ̀ wọ́n làbọ̀ ọlọ́run kò kò sí lọ́rùn ìdí pé wọn làákọ Ọlọ́run tí bá ṣe wà sórí rè tí wọn bá kọ láti ṣe ìyá rẹ ẹjọ rẹ sọ̀tùmọ̀ ọmọ ọ̀sẹ̀lẹ̀ ilé ìnà nínú sọ́rọ́sì bàkàrà yẹn ni pé èyí tí wọ́n mú wá fún wa wọ́n sọ kalẹ̀ òṣìṣẹ́ ọlọ́run wá fún wa látọ̀dọ̀ dání látọ̀dọ̀ ọlọ́run. sọ̀tùmọ̀ bíi ọ̀sẹ̀lẹ̀ àlẹ́ iná wọ́n sọ kalẹ̀ ní wa lórí nítorí pé kárìbà gbọ́ ká tẹ̀lé ká tó ilé àbí ká gbọ́ ká má tẹ̀lé kódò ìlú látọ̀dọ̀ wa lórí ìlú ọlọ́run. wọ́n náà ọ̀sẹ̀lẹ̀ àlẹ́ iná mélòó wọ́n sọ kalẹ̀ fún tó fi wá jẹ́ àti àtúntún sọ̀kalẹ̀ lé wa lórí àwa mélòó tẹ̀wọ́ká nàbí wa sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílà ni wọ́n sọ̀kalẹ̀ fún àbí bẹ́ẹ̀ kọ́ ni tòlùbọ́n náà bá ní àtúntún sọ̀kalẹ̀ lé wa lórí torí tí wọ́n sọ̀kalẹ̀ fún àdìsí sọ̀rọ̀ èyí sàn nàbí lásán lọ́ba wí gbogbo wa lọ́ba wí tó ní ìyá òkè yá. tí o bá jẹ́ ti kásẹ̀ àkùnrin tó lẹ̀ torí ti eléyìí wọ làlùkùránì báwí èmi làlùkùránì báwí ìwà ti pé àwọn apá làlùkùránì tì àní tẹ látẹrẹ àní tẹ lófin ọlọ́run náà níbẹ̀ ẹ má ti bẹ ẹ ta ìdá o. atúgba tọlọ sọ̀kalẹ̀ fún agbọ gbígbà làlùkùránì gbọdọ mà ó náà níta tẹ láti ọlọ́run náà wà ní ẹ láti nà tó tọlọ ọba pọ wọn. eléyìí ni ìtumọ̀ pa àgbà làlùkùránì wọ ètò ìka gbá ká má làlùkùránì ká má kí tẹ lọ́pọ̀lọpọ̀ tí máa ń tẹ wọn gba làlùkùránì ló kí tẹ wá ló kí tẹ lẹ́yìn ló kí ilé ìkọ́ni tí wọ́n ní wọ́n sọ àkùrán kalẹ̀ tá a bá gbàgbọ́ kátẹ́ láti ọlọ́run tó wà nínú rẹ̀ sájì náà ti ń tọ́lọ̀ ọba ní kámẹ́tì òtún nínú kó àgbàlùkùrán kó jẹ náà kó jẹ́ kí gbogbo àgbàlùkùrán ti wa agbè kalẹ̀ ní àárẹ̀ ìdú àdúrà kò sínú kó àgbàlùkùrán bọ̀ wọ́n wà lórí pẹ́ntẹ́ bá àgbàlùkùrán bọ̀ yọ̀ọ́nù ike dárí kẹ́kẹ́ ìjàkúlá rẹ̀ yọ̀rí ó dẹ̀ lè mọ̀ ọ́ إن هذا القرآن يهدي للتي أقوى alukuraan yìí ó máa ń fi ní mẹ́lẹ̀ lọ sí ti ọ̀nà tó la gàràgà gbọ́dọ̀ tó fẹ́ kí wọ́n mẹ́lẹ̀ nígbà tí wọ́n máa ti kàkà tó bí àdúrà abẹ́ni tó sọ alukuraan yìí wọ́n máa ti wọ́n lè fẹ́ jà ní wọ́n á ti kọ́kọ́rọ́ mi bọ́ọ̀bì bọ́ọ̀bì kan wọ́n á ní wọ́n ti bí mu wọ́n náà ti bí mu tó bá jẹ́ pé lágbájá ló ti yíta pọ̀ tó bá ti jẹ́ kékeré tó yíta pọ̀ léè wọ́n á sọ alukuraan yìí wọ́n ẹni tó máa kúrò àìsàn jáwéléwélé wọn kà sílé wẹ tó wẹ ní lórí ike torí kó wò wọlé bá a máa kúrẹ kẹsì ẹ sáláì màbá lè dẹnu ní ju wa mọta tẹ́lẹ̀ ìfẹ́ nu kéèyàn bá kúrò àní bọ kó sínú kéèyàn bá kúrò àní bọ àbọ̀tà tó máa kúrò àní tọlọ fọ sínú ẹ̀rọ lọ sí wọn á lo àkúrò àní wọn fẹ́ lọ wọn fẹ́ fi gàrí síra àwọn lẹ́yìn ọkà pátápátá yóò tó ti ṣẹlẹ̀. ó rò pé pépà láti ẹ̀ ọ wá dà sílẹ̀ ẹ̀rọ bàbá yẹn ní mẹ́ta ní fún orí o sẹ́mi pé àìgbà orúkọ ọlọ́run bá gbọ́ ọ̀nà àbí ọ̀nà mẹ́ta ní fún orí ọlọ́run rí àbí òní rí wọ́n ti fi já labalábala á dà sí ẹ̀rọ ọ̀lọ́gbìn wọ́n dà sí wọ́n dà sí ọlọ́run gbogbo ilé ẹ̀rọ dalẹ̀ ìyàwó amẹ́kùn tó ń sọ pé ọwọ́ mi tí omi tí omi ń jẹun ni ó ọbẹ̀ ọbẹ̀ kó omi lọ́wọ́ ẹ̀rọ èyí gbogbo ẹ̀rọ ẹ̀ wọ ọ̀daràn lórí sẹ́ni tó ń ọ̀daràn lọ́wọ́ orúkọ rẹ̀ tó fi ọ̀daràn kò sínú pa àgbàlùkùnrin àlùkò jẹ̀ náà kéèyàn wá mú àlùkùnrin àyè kọ́mọ ẹni lọ́rùn ọmọ ẹyin lọ́rùn nítorí ọ̀bọ̀ sọ́kọ́lọ́ lọ́n sọ nítorí ọ̀bọ̀ òwúkọ́lọ́ lọ́n wí àwọn òbílẹ̀ ètò lọ́n sọ ó yí padà kò sínú kọ́ àgbàgbọ́ kékeré ọ̀pọ̀lọpọ̀ àpàtì tẹ̀lé ilẹ̀ yìí báyìí. wọ́n mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní kiri kí wọ́n fẹ́ pawó wọ́n kà wó sùn wọ́n lẹ́nu fẹ́ẹ́ láti kó kàbékò ó wá fẹ́ kú lọ́wọ́ rẹ̀ ó wá ní Al-Qur'an ọlọ́dà wọn sọ̀rọ̀ kó o kà kọ́ ìmá àwọn أبو القرآن الشريف ثم ثم القرآن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله torí owó wo èlò kò sínú gbọ́ngbà kúránì kan jẹ máa ẹni tó ní gbogbo àdúgbò lọ́lọ́run dákọ nínú àkúránì àbádúgbò tàwọn lọ pété ní lálẹ́ ìfẹ́ kẹ̀dẹ̀ ń bá ara ga kọ́lọ̀ dákọ̀ pàkátà téèyàn bẹ́ẹ̀ dúpọ̀ gbọ́dọ̀ wọ́n bẹ́ẹ̀ kọ́ gba kúránì kọ́ wàlá ẹ̀ wọ́n kàn fà kúránì tẹ̀lé mo ti ẹ yóò sì máa tẹ́ ló kọ́ kó ló gbà kúránì kọ́ àwọn olùdíjẹ́bì mẹ́ṣẹ̀ kọ́ ọ̀rọ̀ ṣe. torí di eléyìí jẹ́ náà kò sí mi kọ́ gba kúránì kọ́ òun sì ń kankan wọ́n sì sọ fún ọkọ́ lọ́sọ̀ báyìí náà kúránì ọ̀ takùn kankan òní lóò ètò wọn bá wí bẹ̀rẹ̀ kò sí mi kọ́ gba kúránì kọ́ tó tọ́ bá gbà kọ́ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمره قد تصل بقول دلوقتي حبيلو بي tí wọn bá ló lọ sí ìdájọ́ kankan ànábi sí ìdájọ́ kankan kí o tún àwọn ọlẹ́ta kan tó lè ṣe láàrin rẹ̀ ìwọ nání. torí ẹ̀dá bá gbàgbé láàrin kọ́ agbọ́dọ̀ sì mú lọ́wọ́ lóde kò sínú pa àgbà gbọ́dọ̀ náà ọlọ́dún ọmọdé tẹ́lẹ̀ omi sì kàkà yìí ọlọ́dún ọmọdé tẹ́lẹ̀ omi sì kàkà yìí. القرآن القرآن رواية من كان تلاوته عبادة كيكي يجب الله سواه حتى قتل فقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مأجورا النبي صلى الله عليه وسلم قال أنت أريني أكثر القرآن في الناس بالبيت ipò ni wọ́n lé ọlá ni wọ́n lé ká ọ̀ alukur'an kan. kò sínú pa alukur'an kan jẹ mọ́ kó jẹ́ pé ìyá sí ẹni ìjọba òyìn rẹ̀ ìyá sí ìdá wọn bá ìdá wọ́wọ́ ẹgbẹ́ alukur'an kan ọlá ìgbà alukur'an kan òfin dáná àwọn òfin dáná kan tó ti gbé alukur'an tó lọ sọ̀kalẹ̀ tó lọ sí kí ló bá sọ̀kalẹ̀ sórí àpáta yóò fọ̀ wọ́n wọ́n ní sọ̀rọ̀ ìkẹta fi ń pa wọn wọn lè tún bá ti láwùjọ rà níbi òfin ní pamọ́ síbẹ̀ ni sinmi àná tí ọmọ bí wo ná tí ọmọ bí wo tó wọn làwọn ọmọ tó pawó àwọn olùdíjà àwọn olùdíjà àkùnrin yìí kan náà làwọn sábẹ́ kà kí fi ṣe èyàn orí sí ni ní ti dáadáa tí wọ́n fi gbé islam dé gbogbo ibi tí àwa wà lónìí ẹ̀rọ pé inú orí pa sí ọwọ́ àwọn sàádé ní islam rẹ̀ lọ́dọ̀ tiwa náà torí ní tó gbà lọ́wọ́ ní tó gbà lọ́wọ́ ní tó gbà lọ́wọ́ sàádé ló gbé débi tí wọ́n gbé yìí kò sí báwọn tí wọ́n kà á bó ti lápá lára tí wọ́n ti islam tó wà lọ torí délé wọ́n máa ń sin àárín ìlànà agbọ́dọ̀ nígbàgbọ́ tí mo fi ọlọ́run sọ̀kalẹ̀ fún wa ẹnu kò lásán á ní mùsùlùmí sì ní wàhálà fẹ́rẹ̀ alẹ́ ọ̀dà ọ̀dà ó ti ẹ̀ka ọ̀dà ọ̀dà ọ̀gbọ́n mi náà torí bí ẹ̀ máa ní nìyẹn tẹ̀ tó ṣe káwọ̀ fẹ́rẹ̀ alẹ́ yóò ti lọ wúra bí kanáyì ọ̀sọ̀ makunisíà àmọ́kọ̀rọ̀ àbúrò àná yóò ti dá alẹ́.